káàbọ̀ padà sórí ètò Ògo Ìgbàlà bẹ́ẹ̀ ni àlejò mi wọ́n sì wà pẹ̀lú wa ẹ̀yìn o ẹ̀jẹ̀ sì tún máa gbọ́ ohùn lẹ́nu wọn sí i ìyá wa ẹ kú ìjókòó ó dá mi lójú pé ẹ̀yin gan-an ẹ̀ ń gbádùn ara yín lórí ètò Ògo Ìgbàlà ẹ kó tó di pé a lọ sílé agbára lẹ́ẹ̀kan mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín báwo gan lẹ ṣe máa ń gba ìmísí ní ọ̀pọ̀ ìgbà àárọ̀ kùtùkùtù tí n bá jí hmm. ní ọ̀pọ̀ ìgbà hmm. tí má ṣe jí mo lè jí láago mẹ́ta mo lè jí láago mẹ́rin mo lè jí láago márùn hmm. anytime tí má ti jí ní ọ̀pọ̀ ìgbà àwọn kọ̀ọ̀kan wà tí àbí tí má ń ka bíbélì torí má ń ka bíbélì láràárọ̀ tí mo bá ti jí. àwọn ìgbà tí wọ́n máa ń gbé orin wá nìyẹn. ìgbà míì látọjú oorun ìmí wà tó jẹ́ pé ti máa ṣí fóònù mi ti máa play hmm. ẹ mọ̀ wípé ẹni ẹ ń kọ́ látọjú oorun ni <laughs> because ìmí ìgbà mi tí mo bá ń gba àdúrà lórí nǹkan kan orin kan á kàn wá sí mi lẹ́nu má dẹ̀ sáré tan hmm. fún tó ní mo ti waste àwọn orin kan sẹ́yìn tí mi mọ̀ pé ó yẹ kí kí n record ṣùgbọ́n nígbà tí mo ti jágbọ́n pé èèyàn láti record ẹ̀ torí o lè má rántí mọ́ hmm. àtìgbà yẹn so mo ní ọ̀pọ̀lọpọ̀ orin láti bí a bá ń gbàdúrà àbí a bá ń ka bíbélì àbí mo kàn jí àbí látọjú wọn. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ jẹ́ ẹ tún béèrè ìbéèrè eléyìí lọ́wọ́ yín ǹjẹ́ àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrin ẹ̀yin àti àwọn olórin ẹ̀mí tó kù? bẹ́ẹ̀ni èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo máa appreciate ẹni tó bá jẹ́ ọmọ ọlọ́run hmm. that is the first connection. Mm inú ṣẹ́rí ẹ̀mí ọlọ́run ẹni tó bá jọmọ ọlọ́run ah, ẹni tó bá jọmọ ọlọ́run mo fẹ́ tákù question yín yẹn o ṣé gbogbo àwọn mo sọ́ọ̀rì o ṣé ẹ̀yin wá rò bí gbogbo àwọn olórin ẹ̀mí ni ọmọ ọlọ́run. nǹkan ibi tí mo ṣe mọ́rọ̀ bọ̀ nìyẹn ṣẹ́rí ẹ̀mí ọlọ́run hmm. ìkànnì the spirit of God is one. bẹ́ẹ̀ni ẹyọ kan. so ó ní bó ṣe máa ń connect. Hmm. ẹni tó bá ń olórin ẹ̀mí lábẹ̀rẹ̀ o. bẹ́ẹ̀ni. ẹni tó bá sin ọlọ́run lóòótọ́ tó bẹ́ẹ̀ ń hmm. kọrin yẹn láti inú ẹ̀mí lóòótọ́ ó ní bó ṣe máa ń get to me. Hmm. ẹ̀mí. in fact ẹlòmíì mi ò mọ̀ hmm. ṣùgbọ́n mo ń follow ẹni yẹn because ohun tó ń kọ ó ní bó ṣe ń appeal to my spirit. ó deep. ó deep. so kò sí olórin ẹ̀mí tí tí mo bá mọ̀ tí mi ní ìbáṣepọ̀ tó dán mọ́rán torí kò yẹ kí ká divided in the body of Christ even tá a bá rí ẹnìkan tó mẹ́hẹ mm. tá a spiritually ó ní bá ṣe lè iron sharpened iron. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ o. so kosi sí ni timi. Ewo ẹ wò gbà tí mo ṣe hmm. minister monique ati michael doe wọ́n kàn hmm. wá wọ́n kàn wá bá mi ṣe ni kò ṣe pọ́n kọrin nínú ẹ̀. Hmm. bíi samuel wọ́n kàn wá wọ́n á fìfẹ́ hàn ni. wọ́n fìfẹ́ hàn so eh, bó dẹ̀ yẹ kó rí nìyẹn bó ṣe yẹ kó rí nìyẹn bẹ́ẹ̀ ni ká eh, gbéra wa. ẹ kí wàá ní níṣẹ́jú kan kí lẹ lè wá sọ fún àwọn olórin ẹ̀mí tí wọ́n ti wà lókè díẹ̀díẹ̀ tí wọ́n jẹ́ pé wọ́n máa ń fi ojú pa àwa kí n sọ pé àwa kéékèèké tá a ṣe ń bọ̀ ni wọ́n máa ń fojú pa wá rẹ́. ṣẹlẹ́ni tó bá fojú pẹ́ nìkan kan rẹ́ mm. ó ṣàṣìṣe mm torí ibì kan ló ti dìde. bẹ́ẹ̀ni tí ò bá ṣọ́ra ó lè padà wá. ọmọdé àná ó dẹ̀ ń bọ̀ wá dàgbà bó dọ̀la. sẹ́ni tí ó mọ ọ̀la hmm. ọlọ́run ni ó mú òní ló mọ òpin láti ìbẹ̀rẹ̀ ọlọ́mọ hmm. tó ní kálukú máa dà tí ó bá lórí ọ̀fẹ́ láti débi gíga orí ọ̀fẹ́ lórí gbà àánú lórí gbà ẹni tí ò tí ì débẹ̀ ká má ṣe ròópin torí àmọ́ ilẹ̀ tó máa ṣú. so ìyànjú mi ni wípé hmm. ẹni tó bá dàgbà Mm. tó bá ní àǹfààní láti fa ẹni tó wà ńlẹ̀ sókè kó jọ kó ṣe kó ń ṣe bí owó nìkan ó lè jẹ́ bí àmọ̀ràn mm. bóyá ó nọ́tìsì pé ẹni yẹn ń ṣe nǹkan bí òye kó ṣe ó lè pé mm. kó bá sọ nǹkan tó ṣe yẹn ó ti add value to that person's life. ẹ ṣe ìyá wa yẹn tún jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ojú tó ń wò mí pátápátá níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí wọ́n sọ wípé ká má fi ojú pa ẹnì kankan rẹ́ nítorí pé ọmọ kékeré àná òun náà ló máa dàgbà bó dọ̀la hmm. bẹ́ẹ̀ dẹ̀ rèé yorùbá sọ wípé ìgbà kan ò lọ bí òréré hmm. ẹ jẹ́ ká mú yẹn dání gbogbo ojú tó ń wò mí ẹ àkókò mi ò pọ̀ mo fẹ́ lọ sí abala orin mẹ́ta tó perégedé lọ́sẹ̀ yìí lórí ètò Ògo Ìgbàlà pẹ̀lú mi orin àkọ́kọ́ tá a máa máa yànnà náà ẹ̀ tá a máa jọ gbéyẹ̀wò èmi àti ògbóǹtarìgì mi tán wà nílẹ̀ agodo pẹ̀lú mi náà ni Yahweh by Monique orin Yahweh yìí nígbà tí mo tiẹ̀ kọ́kọ́ rí mo tiẹ̀ kọ́kọ́ rí àwọn ọmọ kéékèèké tí wọ́n ń ṣeré lọ ṣeré bọ̀ mo gbà áá àgbékalẹ̀ orin eléyìí ó mà tiẹ̀ tún yàtọ̀ ó jẹ́ kó jẹ́ nǹkan tó jẹ́ kórin yẹn kó tiẹ̀ kọ́kọ́ kó ṣe kó appeal sí mi gbà tí mo tún wá wo àwòrán ẹ̀ ah, ó tún wá mọ́lẹ̀ ìyàwó abọ́lá discovery kí lẹ rí sọ sí orin yahweh by monique. ah fortunately níwájú ọlọ́run tá a gbọ́dọ̀ pè jẹ́rìí rọ hmm. mo gbọ́ orin yẹn láàárọ̀ yìí torí hmm. minister monique fún rẹ̀ ó ṣí ẹ̀ ó kọ́ live hmm. so mo ti save ẹ̀ mi ìwà rántí bóyá mo rè post orin yẹn ó ní content hmm. kémi tó lè sọ orin yàtọ̀ sí fídíò hmm. kí ni orin yẹn sọ̀rọ̀ nípa. bẹ́ẹ̀ni. mo ní kì í jẹ́yàn kan tó rí oore ọ̀fẹ́ gbà hmm. nípa tabakọ́kọ́ tó so orin bẹ́ẹ̀ni ọlọ́run máa ń fún un. sista Monique mo sọ pé ó ń fi ara balẹ̀. ẹ máa gbọ́ mi à ń wá yín lórí ètò Ògo Ìgbàlà. bẹ́ẹ̀ni ó ń fi ara balẹ̀ gbọ́ Eh, ó fi arabalẹ̀ gba ìmísí látọ̀dọ̀ Ọlọ́run hmm. torí kò ṣe tá a lè rorí sọ. bẹ́ẹ̀ni. Hmm. so orin yẹn ó ní agbára gan hmm. ó ní lyrics ẹ̀ ó wà powerful. powerful. bẹ́ẹ̀ni Ọlọ́run Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti kọ mo sì gbọ́ láàárọ̀ yìí ẹ̀yin aráalé ẹ máa rí gbogbo atótónu wa nígbà tí a bá ṣe àfihàn Yahweh ẹ by Minister Monique fún yín ẹ̀yin náà ẹ rí gbogbo nǹkan tá a ti ń sọ látàárọ̀ àgbékalẹ̀ orin yẹn ó dára àwọn ọ̀rọ̀ inú ẹ̀ ó ó ó yin ọlọ́run lógo eh, fídíò tó fi yá ó mọ́lẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ orin kejì tí mò ń lọ bá òun náà ni mo pe àkọ́lé ẹ̀ ní ìgbàgbọ́ mi ẹ eh, sísítà mi tí wọ́n ń dún lábẹ́ ìgbàgbọ́ mi àwọn náà ni wọ́n jókòó tì mí bí wọ́n sì máa ń sọ lórí ètò Ògo Ìgbàlà mi ò kí ń fi orin mẹ́ta ṣègbè orin tí ò bá kún ojú òṣùwọ̀n ẹ̀yìn eh, pàápàá tí n bá gbé àlejò tó kọ wá mi ò ní mu síta lórí abala orin mẹ́ta ṣùgbọ́n tó rí náà bá kánjú òṣùwọ̀n máa fẹ́ mu síta máa fẹ́ fi wọn ẹ̀yin ará ilé gan pé kẹ́ ẹ wò ó ẹ orin ìgbàgbọ́ mi yá á láti bẹ̀rẹ̀ dé parí bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa jó àwòrán ẹ̀ gan wọ́n Yorùbá ní ẹni oníkànlá tí ń gbọ́ kàn ẹ jẹ́ kí sísá mi bá mi sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ mi. ìgbàgbọ́ mi gẹ́gẹ́ bí mo ṣe sọ ó jẹ́ orin tí gbogbo èèyàn mọ̀ orin kim eh, ni hmm. ah, ṣùgbọ́n ó ní bá ṣe kọ́ nígbà yẹn tá a kéré mo rántí pé mo lẹ́nu yẹn mo dẹ̀ láìkẹ́ ẹ̀. ẹ kọ díẹ̀ ẹ kọ díẹ̀ sáré kọ eh, díẹ̀. ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ jésù àpáta ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ jésù àpáta bó ti wù kí jìnnà lẹ́tọ̀ ìdákọ́rò mi kò nìyẹn ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ Jésù àpáta. májẹ̀mú àti ẹ̀jẹ̀ rẹ̀ lèmi ọlọ́mọ bí kún mi dé. ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ Jésù àpáta. gbàtí kò sátìlẹ́yìn mọ́ ó jẹ́ ìrètí ńlá fún mi. ẹ ẹ má sọ gbogbo ẹ̀ tán ẹ jẹ́ káwọn aráalé máa wo àmọ́ fi hàn yín bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ máa wò ó. ìgbàgbọ́ mi ó jẹ́ orin kan tèmi pàápàá fẹ́ràn torí tẹ bá ti ń wò ó ẹ̀yin gan inú yín máa máa dùn pé ah ah àgbékalẹ̀ orin yìí ó dára ẹ bọ́n ṣe ń kọ́ mi gan ti ń jó àwòrán tó dẹ̀ fi yà ó mọ́lẹ̀ rekete ẹ gbogbo ẹ̀yin tẹ bá tún fẹ́ download orin yìí ẹ lọ download ẹ lórí YouTube ó wà ńbẹ̀ orin kẹta tá a máa máa sọ̀rọ̀ lé lórí òun náà ni mo pè àkọlé ẹ̀ ní ọmọọba by Precious Sam orin yìí mo ti gbé wá sórí ètò Ògo Ìgbàlà ní kò pẹ́ kò pẹ́ lórí abala orin mẹ́ta tó perégedé ṣùgbọ́n àwọn èèyàn jẹ́ kí n gbádùn wọn láwọn tó fẹ́ gbọ́ ọmọọba wọn ní kí n tún ṣe àfihàn ọmọọba lórí orin mẹ́ta tó perégedé nítorí wọ́n nífẹ̀ẹ́ sí ah bí àwọn èèyàn ṣe ń jó lọ tó ń jó bọ̀ àwọn oníjó bàtá oníjó ìbílẹ̀ yáàfin Bọ́lá Discovery kí lẹ rí sọ sí ọmọọba by Precious Sam. Eh, Ọlọ́run kúkú fún oníkálukú lórí ọ̀fẹ́. bẹ́ẹ̀ni. torí ẹ ló yẹ jẹ́ pé béèyàn kan bá kọrin kan kò lè mm. kọ tán mm. ẹlòmínà bá tún kọ tiẹ̀ bẹ́ẹ̀ni ẹ tún rí ọwọ́ Ọlọ́run. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni orin yẹn orin yẹn òun náà ní ìmísí. bẹ́ẹ̀ni. and um, ó jẹ́ orin tó wà mí mọ́ mi bẹ́ẹ̀ groovy ni màá kí. ah o serious o show culture. o serious. o show culture. ijó ni bàtà téèyàn bá ń ṣe nǹkan èèyàn láti ní nǹkan kan tó fẹ́ táwọn èèyàn máa learn from it there must be something you are trying to portrait bọ́lá bá ṣe ràn yàn lọ́wọ́ hmm. so orin tó dáa ni. Hmm, ọmọọba by Precious Sam tó bá tún ṣe àfihàn ẹ̀ fún wa lẹ́ẹ̀kan sí ẹ̀yin náà á rí gbogbo àtótónu wa látàárọ̀ bíyà wa ẹ ní abala tá wà yìí mo fẹ́ kẹ́ ẹ bá mi mo mọ̀ pé àṣìjọ ń lọ sí abala tó gbẹ̀yìn ètò yìí ni ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ àwọn ibi tí àwọn aráalé tán ti lè rí yín tán ti lè bá yín pàdé lórí social media yín ẹ bá mi dá ẹ bá mi sọ fún wọn. lórí Facebook Bọ́láńlé Ọládípò Ọládàpọ̀ lórí Instagram Bọ́lá Discovery. Hmm. ìyá wa ẹ kú ohun ẹ kú àtótónu ṣé rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ àwọn aráalé wọn nífẹ̀ẹ́ sí yín ẹ wọ́n fẹ́ bá yín pàdé òun ló ṣe ṣe pàtàkì kẹ́ ẹ fi àwọn ibi tí wọ́n ti lè bá yín pàdé sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló fẹ́ béèrè oríṣiríṣi nǹkan lọ́wọ́ yín ẹ̀yin o ẹ̀yin aráalé ó dá mi lójú pé ẹ ti rí ẹyọkan àbí méjì gbá mú lórí gbogbo atótónu wa látàárọ̀ ẹ dẹ̀ tún ti rí ìgbésẹ̀ ìrìn àjò ìyá wa nínú orin ẹ̀mí iṣẹ́ orin ẹ̀mí tí wọ́n ń ṣe ní báyìí mo fẹ́ kọjá sí abala agbo ọgbọ́n ẹ níbi tí a ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run a máa fi ọ̀rọ̀ Ọlọ́run yíra wa ẹ mo sì wá ní ayọ̀ láti sọ fún wa pé ìyá wa tán wà pẹ̀lú mi náà àwọn náà ni wọ́n máa bá wa sọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n ẹ jẹ́ kí n dé òkè lọ́hùnún a sì tún ń padà bọ̀ ẹ kú kalẹ̀.